bàbá wa láàánú jùlọ mo ní ọpẹ́ ló yẹ ọ́ o bàbá wa olóore ọ̀fẹ́ ológo jùlọ ọlọ́wọ́ mímọ́ aláyà funfun ọpẹ́ ló yẹ ọ́ òsánà àtúnyẹ ọ́ ọlọ́run àgbàlagbà òye káàbíyọ̀ ò máma sí olódùn ọmọ àrè ọpẹ́ ló yẹ ọ́ o arúgbó ọjọ́ ayérayé tó lọ kọrin kése ọpẹ́ ni mo mú wá mọ́ṣá ìgbà lọ́wọ́ mi n ò róhun fayọ̀ bí ó ṣọpẹ́ n ò lẹ́bọ ajírú bẹ́ẹ̀ n ò lóògùn ajísà mẹ́bí ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ló ń jẹ rẹ ọpẹ́ ni mo mú wá mọ́ṣá ìgbà lọ́wọ́ mi lójoojúmọ́ kábíyèsí ọpẹ́ ló yẹ ọ́ ìyìn ló yẹ ọ́ ògo ló yẹ ọ́ mẹsáyà ọlọ́run tí ń jẹ́ mi ni má sì ṣe bẹ̀rù ẹ mo wá gbé ọ̀gá ni mo bá rúbúrúbú níwájú ìtẹ́ àánú mo bá rúbúrúbú níwájú ìtẹ́ ògo mo ń sọ wípé ò ṣe Elédùmarè ọpẹ́ mi rèé mo dá sí mi láyà mo ṣàìgbà lọ́wọ́ mi nítorí pé n lẹ́bùn àjírú n àjísà ojú rẹ báyìí náà ni mò ń wò ní mo tẹjú mọ́ rorororo tẹjú mọ́ Jésù mo tẹjú mọ́ Olúwa <laughs> mo ṣàìgbà lọ́wọ́ mi Olódùmarè nítorí bó bá ti ń gbà lọ́wọ́ mi òun ló ń jẹ́ káwọn èèyàn mọ̀ rò pé mo rí nǹkan tí mo rí jẹ jàjẹ àbí mo rí nǹkan tó ṣẹ́kù <laughs> ẹ nítorí pé wọ́n sọ pé gbogbo ẹni tó bá ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè inú wọn máa ń dùn torí ẹ̀ tẹ́ bá ti rí èmi nínú ti máa ń dùn tí mo rẹ́rìn tí mo bóyìn torí pé ìwọ sì ń gba ọpẹ́ tèmi ni mo wàá dà sí mi láyà kí má fi léyìn náà kí má fi kí yín kó àmójúbà àkọ́tù ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tìní lórí Kaftan television yorùbá tí orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò ayọ́lúwa ṣe ńlá fún mi aláṣàkẹ́ tìyín gangan tí kò mọ̀ bẹ́ẹ̀ nǹkan bá tún pè mí ẹ níyà gbogbo ìfẹ́ èmi náà ni mò ń jẹ́ báwọn gbogbo bẹ́ẹ̀ bá ti ń pè mí láṣẹ ọlọ́run ọba èmi ó lè máa jẹ́ ẹ̀yin á sì lè máa pè bẹ́ẹ̀ náà ni bá a ti ń kí yín pẹ̀kú àmójúbà èmi nìkan kọ́ ni mo dé ẹ ti mọ̀ pé tá a bá ti dé sórí ètò ìjíròrò òwúrọ̀ báyìí àmọ́ pé méjì tá a jọ mọ̀ wá ẹmọ̀lẹ́ ìyá wa ṣe <laughs> dáadáa ni dáadáa ni o dáadáa la o dáadáa la jí o <laughs> olúwa ṣeun dáadáa la bá yín o dáadáa ni hmm. dáadáa àwa náà sì lérò pé dáadáa ni a gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ láǹfààní láti wà lórí ìpẹ̀lẹ̀ lówùúrọ̀ yìí tẹ́ ẹ lajú tó ṣe é là tẹ́ ẹ hmm. lanu tẹ́ ẹ lè sọ̀rọ̀ hmm. tẹ́ ẹ gbóòórùn tó ṣe tó ṣe gbóòórùn ọpẹ́ ni àwa dúpẹ́ jùlọ lọ́wọ́ aláàbò tó ju aláàbò lọ ọba tí ò jẹ́ arìnrìn rà á ọba tí ò já ara rìn sọnù nítorí pé bí ewu bó ṣe ń sá káàkiri mm. káàkiri tó ń há káàkiri. olórin kan ni aláàbò ẹ̀mí mi mm. igi lẹ́yìn ọgbà mi. ẹ̀yin ní igi lẹ́yìn ọgbà wa ẹ̀ ń ṣààbò fún wa ẹ̀ ń jẹ́ káwa sì máa wà síbẹ̀síbẹ̀ ẹ̀ ń jẹ́ ká máa wà orí ọ̀fẹ́ yín ló tó bẹ̀ kò sí agbára kankan ta ní kò sí ààbò kankan ta ní tábà tiẹ̀ wá kọ̀ tábà sọ pé àjùbà fún yín ẹ̀ mm. à ń tanra wa ni. àrà gangan la ọmọ yẹ agunlọ́gọ̀ tó ti jíbà láàárọ̀ ah, ah, ah, mélòó là wá. òye lẹ́dùnmarè lórúkọ padà ohun tiẹ̀ gan ó kàn rárá ń já títí. kíkéńkélé níbi tí ibú ibú omi tó ti ń já títí létí Elédùmarè ẹja inú omi lóníranran ìwà wa sọ pé òjúbà àkọríkọdà sí. ewé inú igbó ẹranko gbogbo wọn pátápátá àṣìbáyín bàbá àgbàlagbà bàbá tó mm. ju bàbá lọ àdúpẹ́ lọ́wọ́ yín pé ń dáàbò bò wá títí di wákàtí ọ̀wọ̀ yìí bákan náà la ṣe ń júbà lọ́wọ́ gbogbo àgbààgbà nílẹ̀ yìí nílẹ̀ yorùbá pátápátá tẹ́ ò fẹ́ jẹ́ kéde yorùbá àti àṣà yorùbá ó parun gbogbo yín la júbà lọ́ba lọ́ba níjòyè níjòyè pátápátá yíká ọ̀tún àtúyí tòsí fún yín ẹ ṣeun gbogbo ẹ̀yin ọ̀gá wa nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí náà yẹyẹ mọ́nímọ́ní bàbá mọ̀ọ̀yànmọ̀ọ̀yàn ẹ mà ṣe o gbogbo ọ̀já tẹ́ fi ń pọ̀n wọ́rọ̀ ní fìgbà kọ̀ọ̀kan já láṣẹ Èdùmàrè àwa náà sì ní jọra wa lójú gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí social media handles wa pátápátá gbogbo yín la kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìjíròrò òwúrọ̀ ní òkè òkun diaspora pátápátá gbogbo yín la kí à ń rọ́wọ́ yín à ń rí gbogbo ohun tẹ yín pátápátá ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tí a ti a ní nàìjíríà bíbá yìí náà nǹkan tẹ̀ ń wò wá lórí Star Times owó ò ní tán lọ́wọ́ yín ẹbí dìkódà yín bá bàjẹ́ ẹ rà mí kíákíá mm, owó bùkẹ́ tẹ fi ń ra káàdì mm. tẹ fi ń wò wá kò wá níwọ̀n yín láṣẹ Ìdùmarè káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ àkọ̀tún lówùúrọ̀ Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi má má pè mí lọ́mọ wọn lóńdó Oǹdó òkè àgbẹ̀ àkókò nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ àgbógbómọ̀jà ọmọ àtòrí ìlẹ̀kẹ̀ dólùkọ ọ̀yọ́ ọmọ méjì káyẹ̀nà bí ọkọ bẹ́ẹ̀ bá dókè àgbẹ̀ lọ sílé bàbá mi dùyẹ̀mí ni wọ́n ń jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá dómú èkìtì ẹ wá mi lọ síbẹ̀ nílé àwọn adéyẹmọ ibẹ̀ ni wọ́n lẹ́mi sí <laughs> tí mo ti ń ṣàyà fún wọn ẹ káàbọ̀ sórí ètò ẹ mẹ́ǹjọ o má bá wa bọ̀ ó ga bẹ́ẹ̀ náà ni gbẹ̀gẹ̀ sí ẹ̀mẹ̀ ń jẹ́ <laughs> àwọn ará èkìtì wọ́n ti gbọ́ <laughs> wọ́n ti gbọ́ <laughs> ó ga ó yẹ káwọn ará èkìtì kọ́kàn tẹ̀ mọ́mọ́ fi dọ́là lẹ̀ sí etí tẹ́lẹ̀ wọn ah, kó máa wọlé wá tí bá ṣe sọ ọmọ yìí tó kàn tẹ̀ ìyàwó wa yìí tó kàn tẹ̀ kó yan wa kéré yìí ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ àlejò wa tá a máa jọ sọ̀rọ̀ lórí ètò lẹ́nìí àwọn náà ti wà ń kalẹ̀ wọ́n ti wà ní digbí wọ́n ti wà nínú ilé àgọ́dọ̀ pẹ̀lú wa ṣùgbọ́n tó bá tó àsìkò ẹ̀ máa rẹ ojú wọn ọ̀rọ̀ mọ̀ràn kékeré tá a máa fi ṣíra wa létí lóore ní ó ní a máa pe àkórí ẹ̀ ní má sọ èdè Yorùbá di hmm. fànákúlà. Mm. Hmm. you are speaking vernacular hmm. ah, wọ́n ti fi gbowó lọ́wọ́ wa máa ṣe wọ́n san ní owó yẹn. if you speak your ah o ah, ṣe ní san ah. if you speak Yoruba, you are speaking vernacular. ah ó mà ṣe o mà ṣe o ayé ti wọ́n ah ó dúdú o. ẹ eh, náà a lè sọ pé jú dúdú wọ́n sì ń ṣe títí dè ní hmm, ìdí ni ta ló sọ pé kò pọ̀ ìsìn gan ló burú jù ṣebí ní eh. ayé ìgbà tá à ń sọ yìí tó school tán máa sọ you are speaking vernacular àwọn ìyá àti bàbá wa nínú ilé èdè yorùbá ẹ̀ ni àwọn sì máa sọ sí wa àwọn ò ní sọ èdè òyìnbó sí wa òun ló jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ kó ràn wá lọ́wọ́ tá a fi gbọ́n nú hmm. tá a fi gbọ́n ta. tí mò ń sọ ni pé nígbà yẹn hmm. mo get nǹkan tó ń sọ ó dáa gan nísìnyí ká má sọ nǹkan mi ṣùgbọ́n ní ilé ẹ̀kọ́ nígbà yẹn ni mo ń sọ. ok pé ojú dúdú nílé ẹ̀kọ́ nígbà yẹn nígbà yẹn a máa sanwó. ẹ kò yé wa ni <laughs> nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ náà ni pé. Hmm a fẹ́ràn láti máa gbé nǹkan tí ò ń ṣe tiwa pọ́n a máa gbé irun a máa gbé pọ́n a máa gbé tiwa a máa gbé sílẹ̀ a máa gbé nǹkan a máa gbé lárugẹ báyìí mm. nígbà tí a bá ṣèdè yorùbá lásán mm. tó bá ní you are speaking nírú ayé ìgbà yẹn kó wá lọ jẹ́ ìjẹ̀bú tèmi ah! ni màá sọ nínú iléèwé wọ́n gbàgà ẹ sọ́tọ̀. sọ́tọ̀ ni <laughs> ah, ọmọ yóò lè mọ̀wé o. wọ́n ní ọmọ oko ni. kò lè mọ̀wé ọmọ yóò lè mọ̀wé. kí wọ́n dé àwọn dé sukùl àárẹ̀ ni. ṣebí jẹ̀bú ìjẹ̀bú ọlá ìjẹ̀bú ẹ̀ sì dùn ó sì fẹ́ ní yorùbá díẹ̀ díẹ̀ nílé. ní ẹ̀sọ́ mo eh- fẹ́ kí ọ̀rẹ́ ẹ̀ kò ní ẹ̀sọ́ bóun lẹ̀ ti wà. Ah, ah kémi bọ́ síbẹ̀ kí ní okòjì máa ń bọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ Ondo ní àpò irú Èkìtì tó tún jẹ́ pé èdè oríṣiríṣiríṣiríṣi ni wọ́n ń sọ <laughs> ah, ah. wọ́n ní báwọn eléyìí wọn ò lè mọ̀wé. bẹ́ẹ̀ dẹ̀ rèé àwọn onímọ̀ tó bá sọ pé ìdí tí àwọn ọmọ ilẹ̀ Yorùbá àbí àwọn ọmọ orílẹ̀-èdè áfíríkà èdè tí a fi mọ̀wé dáadáa tó ni pé wọn kì í fi èdè wa kọ́ wa látilẹ̀ kí tiẹ̀ tún ṣe pé kán fi kán wa ní pé ká mọ̀ sọ o lọ o nílé ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ pé èèyàn o fẹ́ ṣe ìṣirò sí kán máa fi èdè yorùbá kọ́ wa ní ìṣirò kán sọ fún ẹ pé tó bá ro eléyìí èjì eléyìí kò rò papọ̀ ah, mọ́ èjì eléyìí kò gbé sí abẹ́ ẹ̀ta eléyìí kó wá sọ ọ́ di wọ́n ní in fact ipe a máa mọ mathematics tó jẹ́ pé kódà gbogbo gbogbo subject la máa mọ̀ ṣó o mọ̀ pé ó ti jẹ́ ká wá ní setback nítorí pé ká ní àti sọ mathematics kó jẹ́ pé bíi physics or mm. chemistry ni wọ́n ti ń fi yorùbá kọ́ wa gbogbo àwọn atomic numbers yẹn gbogbo àwọn kìíní ẹ̀ pátá ló ti máa ní èdè yorùbá títí ẹ̀ bẹ́ẹ̀ni tó dẹ̀ máa tètè yé wa yéké ó máa tètè yé wa nítorí pé èdè wa ni àwọn nǹkan tá à ń rí nílẹ̀ ńlẹ̀ tá à ń rí nínú oko tó jẹ́ tiwa tó yẹ ká ti fèdè yorùbá wa mọ̀ àmọ́ ewé kókò lásán eh. botanic name náà fi ń kọ́ wa táwa bá dé inú oko tá a bá rí ewé kókò wa àmọ́ pé botanic káàkiri rí. n ti ń jẹ́ bẹ́ẹ̀ rèé ṣó wá rí ibi tí irú atótónu tá à ń ṣe tó sì tún fi wá wáyé ni pé irú nǹkan bẹ́ẹ̀ náà kò sì tí máa ṣẹlẹ̀ títí dọ̀la. kò tí máa ṣẹlẹ̀ o kò tí ì máa ṣẹlẹ̀ o àti rí àwọn iléèwé tí wọ́n ti ń fi èdè Yorùbá. ara nǹkan tí àwọn bíi China tó fi ń develop nìyẹn. ṣé kí n ṣọ́ọ̀kẹ́ ní àwa ní àǹfààní láti lọ iléèwé olùkọ́ni iléèwé education nce eh, bí nce bí mm. àwọn tó ti ń ṣe ètò àwọn tó ń ṣe olùkọ́ nígbà tí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a wà ní ti college of education eh. a ní àǹfààní láti lọ sí àwọn ìgbèríko mm-hmm. bóyá láti lọ ṣe eh, teaching practice àṣe mm. àwọn ìgbáradì kéékèèké kéékèèké a wá dé àwọn ìlú kéréje kéréje kéréje tó jẹ́ pé àwọn ọmọ tó wà ń bẹ̀ agídí wọn ò gbọ́ òyìnbó mm. bí àwọn olùkọ́ wọn náà wọn ò ṣe bẹ́ẹ̀ gbọ́ òyìnbó lọ títí lọ títí mm. ṣùgbọ́n kankan máa ń yà wá lẹ́nu tá a bá ti bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn tá a bẹ̀rẹ̀ sí ní dá òyìnbó lẹ̀ fíìtìn fíìtìn fíìtìn fíìtìn tá a bá ní gbogbo nǹkan tá a sọ yìí ta ló gbọ́ <laughs> kí ni kí ni <laughs> kí n fi eléyìí ṣe kí ni mm. ọ̀nà informal education informal education àdìkíní kan àkọsórí ni tí ẹ máa gbọ́ káti ẹ sọpà informal education are schools that are not under the government tẹ́bá ní kí ni mo ṣe sọ tó ń sìn ta ló gbọ́ gbogbo wọn ṣe máa máa wọ ẹ̀rẹ̀ bí orí ẹran mm, àwọn èèyàn kan wá ta lólobó pé à gbogbo nǹkan tá à ń kọ́ wọn yìí mm. ká máa fi èdè Yorùbá kọ́ wọn ṣé kí n ṣọ́ọ̀kì ẹ à ní sọ́lẹ̀ méjì tó ti máa yé wọn tó ti máa yé wọn bẹ́ẹ̀ ni tí bá ní what is in formal education wàá rí gbogbo owó lókè tí bá wá pè kan ìyọ́n ni ìyọ́n léèwé kéèsì lábẹ́ ìjọba wọn ni táwọn ọ̀gá mi bá wá ìyọ́n léèwé kéèsì lábẹ́ ìjọba kẹ̀ mo ti gbọ́dọ̀ ó túmọ̀ sí pé hmm. àwọn ọ̀gá gan wọn tún encourage wa láti kọ́ àwọn ọmọ yìí kan mọ́ bẹ́ẹ̀ ni ṣọwọ́ mọ́ sórí opposite nǹkan tó sọ yẹn hmm. nísìn níbi tí àwa òbí àti akẹ́kọ̀ọ́ mm. àti àwọn educational board níbi tí àṣìṣe tí wọ́n wá wà nísìnyí pẹ̀lú ìtòsọ mm. pé wọ́n á sọ ní Yorùbá mm. yan léèwé kèsì ní. Eh. nísìnyí àwọn ọmọ yẹn púpọ̀ nínú wọn èmi ti wá discover pé wọ́n gbọ́ Yorùbá o wọn wá lè sọ tẹ bá ní. ṣé àwọn ti ti sìn nísìnyí wọ́n ti ń gbọ́ o nídàkejì nídàkejì ti ń gbọ́ o wọ́n gbọ́ Yorùbá wọ́n ti ń gbọ́ o wọn tún wá lè sọ mọ́. àwọn àlejò tó bá ní ẹ tó bá ti sọ bá ti sọ̀rọ̀ fún wọn ní yorùbá mm. a máa ṣe ẹ ẹ ó yá kí ni mo sọ lẹ́ẹ̀kan ẹ sọ a wá máa ṣe ẹ ẹ wọn gbọ́ náà tó bá wá ní wọ́n gbọ́ àwọn gbọ́ nìyẹn wọ́n máa gbọ́ nígbà tí wọ́n lè sọ. ṣàlàyé ní òyìnbó fluently. wọ́n wá ṣàlàyé lóyìnbó wọ́n wá ṣàlàyé lóyìnbó ah, àwa la fèlì o <laughs> àwa la fèlì o. ẹ ṣé o ṣe o tẹ̀ tí wàá lè ibi tó gbé gbà yẹn náà àbọ̀ ni. Hmm, bẹ́ẹ̀ ni àbọ̀ ni o abọ ni òun náà wíjọ pé àwa la fẹ́ yìí nítorí èmi sì rí àwọn ọmọ kan pé torí wọn ìyẹn ni pé àwọn ọmọ yẹn they are willing to learn to learn torí pé a fi kọ́ wọn sàbárì òbí tó fi tó fi ń kọ́ mm. wọn tó dáa ni. orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sìn wa lórí Kaftan television Yorùbá tiyín fún àǹfààní ẹ̀jẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa mo sọ fún wa lẹ́ẹ̀kan orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ bẹ́ẹ̀ kejì mi náà wà ń kalẹ̀. Hmm, ẹ̀yin èèyàn wa ẹ kú kalẹ̀ máa bá wa ká lọ. Hmm. kó tó di pa lọ sílé agbára a ti ṣe ìlérí kan fún wa pé tá a bá fi máa padà dé àwa àti àlejò wa náà lájọ máa dé àlejò wa náà ti wá wà ń kalẹ̀ báyìí wọ́n ti wà ń digbí ẹ káàbọ̀ sórí ètò bọ́dà wa. ẹ káàárọ̀ máa ẹrùn rasa ẹ káàárọ̀ àlejò wa àlejò adúmáadán àgùntà aṣọ ọlọ ẹ kí adúmáadán ọmọ àṣàlẹ gẹ́gẹ́ bí ẹni tí òrobìnrin rí ah, ah, bí ogún bí ọgbọ̀n àyà wọn ń bẹ ní. ah wọn jẹ kórè àlejò wa wù. <laughs> ṣé tẹ̀rí ibi tí àlejò wa gẹ̀ <laughs> ẹ́ fìlà wọn sí ṣé ọmọọba lẹ́yìn ni. torí wọ́n máa ń sọ pé ọ̀tún ni ọmọọba máa ń gẹ fìlà sí. ẹ mo wá láti ìdílé ọba náà hmm. bẹ́ẹ̀ ni àwọn ọba ti ẹyọ lára wọn bẹ́ẹ̀ ni wá láti ìdílé ọba náà. wọn dúdú wọn ń dán bíi kóró òsín hmm. brọdà mi ẹ tún kàbọ̀ sí i lórí ètò ìjíròrò òwúrọ̀ lẹ ti bára yín lóore ni lórí hmm. Kaftan television yorùbá tìyín ẹ jẹ́ ṣe báyìí àwọn aráalé ti rí ojú tìyín ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fáwọn aráalé orúkọ mi ni Dámilọ́lá Adégbèga hmm. àwọn èèyàn tún máa ń pè mí ní Láwórì kékeré hmm. ìyẹn ni orúkọ táwọn èèyàn tún mọ̀ mí sí pé Láwórì kékeré ìnagijẹ bẹ́ẹ̀ ni Láwórì kékeré bẹ́ẹ̀ ni hmm. bí Láwórì kékeré ṣe báyé a máa gbọ́ lórí ètò lénìí èkìlẹ̀ korúkọ yín gangan yẹn. Adégbóyèga Dámilọ́lá. Adégbóyèga Dámilọ́lá káwọ lè máa pe Láwórì kékeré lórí ètò lénìí bẹ́ẹ̀ ni ká máa pe Láwórì kékeré. bọ́dà wà Láwórì kékeré ẹ̀ẹ́dí àṣebá irúfẹ́ àwọn iṣẹ́ wo lẹ máa ń ṣe gbogbo iṣẹ́ tẹ máa ń ṣe pátápátá ẹ bá gbóhùn sókè. ok mo máa ń ṣe iṣẹ́ olùkọ́ hmm. mo dẹ̀ tún jẹ́ àgbẹ̀ náà then a tún máa ń báwọn èèyàn ra ilẹ̀ ta ilẹ̀ hmm. then mo dẹ̀ tún partner pẹ̀lú àwọn NGO kan láti máa empower àwọn youth náà àwọn iṣẹ́ tí mò ń ṣe nìyẹn. Hmm adúrúsẹ nìkan tán ẹ ń ṣiṣẹ́ olùkọ́ tíṣà ṣé nínú ilé ìwé ìjọba girama ẹ ní ilé ìwé ìjọba ni àbí aládàáni ní ilé ìwé ìjọba ni ìjọba kí lorúkọ ilé ìwé tẹtí ṣiṣẹ́ ọkọta senior secondary school. Ah, ó dáa ibi gíga lẹ ti wá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìwé wo lẹ ń kọ́ ẹ eh, civic education ni mò ń kọ́. civic ṣé òun kọ́ ni social studies nígbà yẹn. no rara. social studies ṣì wà civic ṣẹ̀ṣẹ̀ dé. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa ò ṣe generation tiwa ò ṣe civic <laughs> social studies la a ṣe orí social studies la ti dúró mm. ẹ tún máa ń ṣe iṣẹ́ àgbẹ̀ tẹ́ ẹ ti wá ń ṣe iṣẹ́ àgbẹ̀ ó tọ́dún mélòó. Eh, iṣẹ́ àgbẹ̀ yẹn mo ṣe bẹ̀rẹ̀ ní ọdún tó kọjá ni mm. mo ṣe bẹ̀rẹ̀ ni mm ìbéèrè tí mo tẹ̀ fẹ́ béèrè nípa ti àgbẹ̀ yẹn ká tó lọ sọ̀rọ̀ dáadáa irúfẹ́ àgbẹ̀ wo lẹ̀ ń ṣe. ẹ a máa ń gbin pákí ni bẹ́ẹ̀ ni pákí nìkan la máa ń gbìn. pákí nìkan lẹ̀ ń gbìn torí àgbẹ̀ pọ̀ àwọn àgbẹ̀ oní ẹja wà àgbẹ̀ oní poultry wà àgbẹ̀ oní commercial farming ẹ̀yin pákí lẹ̀ ń gbìn àbí tẹ bá dẹ̀ ti gbin pákí yẹn ṣe é ṣì máa tọ̀nà sí finish product àpé ẹ̀kan máa ta. wọ́n máa ń ta bẹ́ẹ̀ ni. ẹ̀kan máa ta tẹ̀yìn ṣe tìyín dé nìyẹn pé mm. gbogbo ìtókù yẹn kan lọ máa ràn. Eh, káwọn tó fẹ́ ṣe gàrí àbáwọn tó fẹ́ ṣe fùfú kan wá kó àbáwọn tó fẹ́ ṣe starch mm. wọ́n tẹ̀ tún sọ pé wọ́n ń fi ẹ̀gẹ́ gan ṣe flour ń sìn. àbẹ́ẹ̀ ni wọ́n máa fi ń ṣe. àbí ó ní spíṣì kan mm, tó lè lò. ìyí ó dájú táwọn èèyàn máa ń fi bẹ́ẹ̀ máa ń gbìn wọ́n ń pè yẹn ní four one nine Ah. Mm, four one nine ẹ̀gẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni òun làwọn èèyàn máa ń lójú náà máa ń fi bẹ́ẹ̀ máa ń gbìn dáadáa àwọn àgbẹ̀ máa ń gbìn dáadáa. ẹni ẹ tún máa ń ṣe àjìjà ẹni ẹ ń ṣiṣẹ́ pẹ̀lú NGO kan tí wọ́n ń ṣe. Young Leaders Club. Young Leaders mm, Club. Young Leaders Club. kí ni wọ́n ń dálé lórí. wọ́n máa ń ṣe youth empowerment náà máa ń ṣe fún hmm. various schools. Hmm. so mo ti wà pẹ̀lú wọn for the past ten years nísìnyí nígbà tí mo lọ serve ni mo ti ń bá wọn ṣiṣẹ́ so mo dẹ̀ ti jẹ́ volunteer so kò ń ṣe pé mo máa ń gba owó ń bẹ̀rẹ̀ ara bọ̀ mo kàn jẹ́ volunteer láti lè máa fi help àwọn young generations Then. Hmm. ni. tó bá tó àsìkò a sì máa sọ̀rọ̀ nípa youth empowerment yẹn kí ló dá lé lórí kí ni àwọn youth wo lè ti ràn lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àsìkò bá gbà wá láàyè iṣẹ́ tó gbẹ̀yìn tẹ́lẹ̀ máa ń ṣe ni máa tún bá àwọn èèyàn talẹ̀ bẹ́ẹ̀ni àbáwọn tó bá fẹ́ ra ilẹ̀ náà wọn wá bá wa àásọ ibi tán lè ra ilẹ̀ sí tó yẹ pé wọ́n ní ní wàhálà tí wọ́n ní ní ìdààmú bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ já bẹ̀rẹ̀ láti ibi iṣẹ́ olùkọ́ lọ́dọ̀ tìyín tẹ̀sí wà lẹ́nu iṣẹ́ olùkọ́ ti tó ìgbà wo. ẹ mú ṣe gbáṣẹ́ olùkọ́ náà ni. sí ilé ìwé ìjọba. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mú ṣe gbáṣẹ́ olùkọ́ ni. ní ọdún kan àbọ̀dún méjì. ó ti tó ọdún kan àtàbọ̀ ń sìn. Mm. ti tọdún kan àbọ̀ kí lẹ̀ ń ṣe láti jọjọ́ jọjọ́ láti gbà ti jáde hmm, iléèwé gíga èmi náà kọ́kọ́ ní iléèwé tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mò manage àmọ́ ìgbà tí covid yẹn tó wá ṣẹlẹ̀ so a lè fi bẹ́ẹ̀ ní resources láti lè continue mọ́ so a ní hmm. láti kàn dá dúró náà torí a ní hmm. owó púpọ̀ láti san fún àwọn tó ń bá wa ṣiṣẹ́ so ni mo ṣe ṣe pátínà bọ̀ tí àyè báyìí tún wà mo sì ní ọkàn láti tún tẹ̀síwájú lórí ẹ̀. láti tún tẹ̀síwájú bẹ́ẹ̀ ni lórí iléèwé aládàáni títọ́dọ̀ tí yín iléèwé ètò ẹ̀kọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní orílẹ̀-èdè tàwa yìí kí lẹ̀yin rò pé ó ń ṣẹlẹ̀ ṣé iléèwé ìjọba ṣé a lè fi wé ti àwọn aládàáni àgàgà ti girama tẹ̀lé wa yẹn. Ah, ìbéèrè tí ẹ béèrè yẹn <clears throat> ó jẹ́ ìbéèrè tó jẹ́ wípé mo ti ní àǹfààní láti lè gba àwọn èèyàn nímọ̀ràn wípé iléèwé ìjọba ó wà òkè gan hmm. because àwọn teachers tó ń gbà they are qualified teachers hmm. wọ́n dẹ̀ máa make sure pé wọ́n screen wọn dáadáa kó tó di pé wọ́n gbà wọ́n sí ẹnu iṣẹ́ hmm. but ti àwọn private school yẹn wọ́n kàn lè mú èèyàn kan ní ibì kan tó ní sanwó tó kájú òṣùwọ̀n bẹ́ẹ̀ lọ́kàn máa gbé pé ó yá kó máa bọ̀ kó máa wọ classroom bọ̀ ní iṣẹ́ ìjọba kò sí ó gbọ́dọ̀ jẹ́ educationist ó gbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ hmm. níbẹ̀ kán tó lè gbà ẹ́ wọlé hmm. so kò sọ́nà pé bóyá ọkàn ọkàn rí ẹlẹ́gbẹ̀ẹ́ títì wọ́n ní kó wọ classroom so ó mọ nǹkan tó ń jẹ́ láti jẹ́ olùkọ́ kán tó lè mú ẹ lọ sí hmm. classroom so nǹkan tèmi ṣe lè sọ pé ó dájú tàwọn private loan, nìyẹn. ó ti ẹ̀dá ta tiẹ̀ ń gbọ́ ní ẹnu irú tiwọn báyìí tó hmm. jẹ́ pé wọ́n ti ní iléèwé rí aládàáni wọ́n tún wá jẹ́ olùkọ́ nínú iléèwé ìjọba. Hmm. Eh, agent sọ báyìí fún àwọn òbí torí irú ẹ̀yin tẹ̀ ń sọ ilé tẹ̀ ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló máa takò yín wọ́n á ní rárá o kìnnì kan kìnnì kan iléèwé ìjọba tó jẹ́ pé nǹkan tó ń wọ́n ń ṣe ibẹ̀ ni. ọmọ ọmọ ọmọ kí ló ń pè hundred hmm. ọgọ́rùn-ún hmm. nínú yàrá ìkàwé kan kò sí àwọn èròjà hmm. ìgbàlódé tán lè fi kọ́ ọmọ níṣẹ́ àti gbogbo àwọn kan báyìí. kí lẹ́yìn rí sọ sí àárín yẹn. ṣe rí ìjọba ń gbìyànjú gan-an torí ó ṣeé ṣe kí man power wà kó má sì rí resources. ìjọba ń gbìyànjú tẹ bá wo most schools ní Lagos State nísìnyìí kò ń ṣe bó ṣe wà tẹ́lẹ̀ ló ṣe wà ń sìn. kò sí rọ́ńbẹ́. mo rántí nígbà tó yẹ pé akínbáyé primary school la lọ nísọlọ hmm. mo dẹ̀ mọ ìgbà tí máa débẹ̀ láìpẹ́ yìí mo rí àwọn nǹkan tí ìjọba ti ṣe síbẹ̀ láti lè jẹ́ kí ètò ẹ̀kọ́ kó rọrùn fún àwọn tó ń lọ síbẹ̀ hmm. àmọ́ kómìdì kòmínà a lè fi àwọn aládàáni yẹn ká sọ pé a fẹ́ fi wé bí ìjọba ṣe máa ná owó sí iléèwé so láti kó gbogbo ẹ̀ papọ̀ ìjọba ń gbìyànjú nǹkan tí wọ́n lè ṣe irú like nínú iléèwé wa ń sìn ní term tó kọjá yìí wọ́n tún kó àwọn chair tuntun wá fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ hmm. tó wọn máa lò gbogbo àwọn classroom wọn náà gbogbo nǹkan tó bá ń ṣe pé bóyá kò dáa àbí nǹkan kan wọ́n máa ń tún ṣe from time to to time mm. so kò sí bóyá máa jẹ́ náà wọ́n ń gbìyànjú agbára wọn hmm. so nǹkan tí mo lè sọ nípa ẹ̀ nìyẹn ó túmọ̀ sí pé ilé ìwé ìjọba títí àtẹ̀yìnwá díẹ̀ ó ti yàtọ̀ pé àwọn ìjọba náà tún ti ń rún párúnsẹ̀ láti ṣe láti ṣe tó bójúmu tó tọ́ sí àwọn ilé ìwé ìjọba náà kí àwọn ilé ìwé aládàáni kí wọ́n má bàa fọwọ́rọ́ ìjọba náà sẹ́yìn ah, torí èmi máa sọ nǹkan tó sọ pé ìjọba ìjọba àwọn míì ìjọba àpapọ̀ ẹ dẹ̀ máa débẹ̀ gbogbo àdẹ wa rí kí ló dé kí ló ṣe ṣẹlẹ̀ gangan bọ́dà mi ká tó kúrò ní ti ibi ilé ìwé ètò ẹ̀kọ́ lọ́dọ̀ títí yín ṣé ní àwọn òfin kan wà nísìn ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ló ń sọ pé kán má nà ọmọ kán má ṣe ní ti ilé ìwé ìjọba ṣó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti gbé òfin yẹn kalẹ̀ wípé èèyàn kankan ò gbọ́dọ̀ ná ọmọ ní iléèwé mọ́ hmm. because this is now twenty first century hmm. tẹ́ bá wo báwọn ọmọ ṣe máa ní ayé ìgbà yẹn ìpayà wà fún àwọn ọmọ kékeré ṣe ti understand tó yẹ pé hmm. táwọn bá ti ní wọ́n rò pé ẹgbà táwọn bá ti mú dání táwọn bá ti fi halẹ̀ mọ́ mọ́ ọmọ máa ó máa gbọ́ bọ̀ láyé ìsìn yìí ọmọ tó bá mú kó fẹ́ gbà náà kò tún nà ó sì máa tún ṣe nǹkan tó ń ṣe kí ni tó ń ṣe yẹn hmm. so ó bẹ́tà kéèyàn kan pè wọ́n láti máa bá wọn sọ̀rọ̀ títí dìgbà tó máa fi gbọ́ nǹkan téèyàn ń sọ yàtọ̀ sí hmm. tó bá sọ pé ó fẹ́ máa nà wọ́n nà wọ́n yẹn ó máa dá nǹkan míì sí wọn ní ara so ló yẹ pé twenty first century ó ti yàtọ̀ sí ayé ìgbà títí wa bẹ́ẹ̀ ó ti ó ti yàtọ̀ ó yàtọ̀ sí eighteen century. àwọn ìyá wa máa ná nọ́nsẹ̀nsì kúrò ní ayé wa. bọ̀ ayé ìsìn o gbọ́dọ̀ bá wọn mọ ṣeré o gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ o gbọ́dọ̀ jẹ́ kán fi nǹkan tó bá ń dùn wọn kán kán sọ jáde so wàá lè mọ ibi tó ti máa gbà ràn wọ́n lọ́wọ́ hmm. bẹ́ẹ̀ ni. èèyàn lè mọ ibi tá a ti gbà. ẹgbà yẹn máa máa já wọn láyà. bẹ́ẹ̀ ni ẹgbà máa máa já wọn láyà ni hmm. o dẹ̀ lè tún náà wọn náà kó má rí any change lára wọn so nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé counseling is just bẹ́ẹ̀ ni wà á tún yìn bẹ́ẹ̀ ni so wà á máa bá wọn sọ̀rọ̀ wà á máa bá wọn sọ̀rọ̀ títí tán máa fi máa change ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ làwọn ọmọ òde òní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́run á jẹun gbọ́ o. èmi bá mi àmì ṣé onírọ̀ tó fẹ́ sọ nípa ti ètò ẹ̀kọ́ ká tó kúrò ní abala tá a wà yìí. ẹ̀hẹ́ tí ètò ẹ̀kọ́ yẹn nísìnyí náà tẹ́yìn náà ti darapọ̀ mọ́ àwọn olùkọ́ni ti ìjọba. Ṣé ẹ rò pé ìjọba ń ṣe àwọn ètò tó tọ́ àti èyí tó péye fún àwọn olùkọ́ ìjọba? Torí nígbà táwa ń lọ sí school Ọlá, hmm. àwọn olùkọ́ wa, a, wọ́n ṣe ṣégè mẹ́tàlá fún wa o. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń lọ sí ilé ẹ̀kọ́ pẹ̀lú ìkanra. Bẹ́ẹ̀ni, ah, eh, nígbà tó owó oṣù tó nǹkan, tìkanra tìkanra lẹ́ẹ̀kọ́ eh, ìwé. Àwọn ìyàtọ̀ wo ló ti dé bá? Hmm, ìyàtọ̀ rẹpẹtẹ ti wà. Kí n má, kí n sọ pé gómìnà ìpínlẹ̀ Èkó wọ́n ń gbìyànjú. ọ̀gbẹ́ni bàbá wa bàbá Jídé Sanwó-Olú wọ́n ń gbìyànjú gan-an torí sálárì àwọn teachers lẹ́kọ̀ọ́ tẹ́ bá fi wé other states kò rí bẹ́ẹ̀ rárá hmm. bọ̀ tẹ́kọ̀ọ́ yìí kó tó di pé oṣù parí báyìí wọ́n á ti san sálárì wọn hmm. wọn kì í jẹ wọ́n ní owó mọ́tò gan tò rẹ́rẹ́rẹ́ lọ ní hmm. ọjọ́ tí mo lọ sí ilé ìwé ìjọba lọ́dún bẹ́ẹ̀ ni wọn kì í jẹ wọ́n ní owó hmm. so kó tù tó parí báyìí wọ́n á rí i pé wọ́n ti san owó wọn so ìyàtọ̀ ti wà hmm. fún àwọn teachers ní ìlú Èkó bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni ó mọ̀ rí lọ láṣẹ Ọlọ́run bá ìyàtọ̀ tó dà tó dà tó dà náà ló máa máa dé ní ti ẹ̀kọ́ tẹ̀ ń wà tẹ̀ jẹ́ olùkọ́ yìí ṣẹ́yìn tún gbèrò láti tún kàwé sí i síwájú hmm. àti síwájú sí. mo hmm, ń gbèrú ẹ mo ń gbèrú ẹ láti tún ṣe bóyá kí n ṣe phd mi. ó ga ẹ ti hmm. ṣe masters nìyẹn. bẹ́ẹ̀ ni mo ti ṣe. nínú ẹ̀kọ́ wo lẹ ti ṣe masters. Um, adult education ni ah, first and second degree adult ah, education. ó dà ó tí wọ́n wò pé kẹ́sì tún lọ tẹ̀síwájú. torí ìlànà tẹ wà yẹn èèyàn ń tẹ̀síwájú ni <laughs> bẹ́ẹ̀ni kó lè tètè kó lè dókè bẹ́ẹ̀ni tásítáyè bá yọ bó bá rí sáfítìké gbélẹ̀ hmm. ibi tó wà náà ló wà ó yé wa ó yé wa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ kò ṣe takuntakun hmm, ẹ jẹ́ àṣẹ báyìí jáde òkè lọ́hùn náà ká fi ẹsẹ̀ rajó díẹ̀ orin wo lẹ nífẹ̀ẹ́ sí ta fẹ́ lọ wò nílé ká fi ẹsẹ̀ rajó. orin tẹ bá ti tẹ bá ti. ẹ gbúdọ̀ lórin kan tẹ nífẹ̀ẹ́ sí tẹ fẹ́ràn láti máa gbọ́. Hmm, mo láìkì orin Tọ́pẹ́ Àlàbí okay. èwo nù wọn. anyone tẹ bá play. anyone sì bá yín lára mu. ó dà àlejò wa ní ká lọ wo àǹtí mi Tọ́pẹ́ Àlàbí ikán tó bá dà nínú àwọn orin wọn ká fẹsẹ̀ rajò tá a bá padà dé ká wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá a sọ ẹ kú kalẹ̀ à padà bọ̀. ẹ káwọ́ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìyín ó ga jù lórí ètò eh, ìjíròrò òwúrọ̀ lóore ní àwa tí àlejò wa àwórì kékeré <laughs> láwórì kékeré àwórì kì í ti gbé o ó gbére àwọn ah, ti já sí i ẹ ti já ẹ já ẹ já ṣe báyìí náà bí a ká bẹ̀rẹ̀ láti bí ọ̀rọ̀ àwórì yẹn láwórì kékeré tí àwọn èèyàn ń pè yín kí ló ṣe bá dé. Hmm, ah ìbéèrè tẹ béèrè yẹn mo kọ́kọ́ tiẹ̀ dúpẹ́ fún àǹfààní tẹ fún mi láti wá sí orí ètò yìí láti lè láti lè sọ nípa nǹkan tí èdè jẹ́ because èdè jẹ́ nǹkan tó yẹ pé téèyàn lè fi identify ara ẹ̀ because gbogbo ibi tí mo ti máa ń dé àwọn èèyàn kì mọ̀ pé àwórì ni mí but ibi tí n bá ti sọ èdè yẹn báyìí immediately tí n bá ti sọ báyìí wọ́n á ti mọ̀ pé ah àwórì ni ni ẹni yìí ẹ̀yìn kan tó ṣẹlẹ̀ ni pé mo gbé lọ́dọ̀ grandma mi láti kékeré díẹ̀ so wọ́n máa ń sọ èdè yẹn so bí wọ́n ṣe máa ń sọ yẹn lèmi kàn máa ń gbọ́ ìgbà tí mo wá dàgbà mo kàn bára mi pé mò ń sọ dáadáa ni. Hmm, ó kàn wá bẹ́ẹ̀. ó kàn wá tó jẹ́ pé mo wá ń sọ dáadáa tó jẹ́ pé àwọn èèyàn wá ah báwo ni ẹmọ báwo ló gbọ́ àwórì báyẹn so ó wá jẹ́ nǹkan tí máa ń rò pé ah gbogbo àwọn ọmọ tó wà ń sìn yìí wọn ò gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n hmm. rò pé by the time tá a bá máa fi rí bí i ten to thirty years a lè má ríro àwọn ohun hmm. kékeré tó máa máa sọ èdè yẹn mọ́ rárá rárá bẹ́ẹ̀ ni. ibẹ̀ yẹn ni ó ní láwórí kékeré ti jáde. ló ti jáde so bí mo ṣe máa ń sọ èdè yẹn làwọn ah láwórí kékeré náà ah, kí ti gbé o máa ah ó gbére o ah ẹkújọ́ mẹ́ta o máa hmm. ah. báwo lẹ̀yin ṣe wá mọ̀ láwórí báwo lẹ ṣe wá mọ̀ èdè àwórí sọ ta ló kọ́ yín. Hmm, mo sọ wípé mo gbé pẹ̀lú grandma mi so wọ́n máa ń sọ èdè yẹn dáadáa Hmm. so láti bẹ̀ ni mo wá jẹ́yàn kan tó yẹ pé mo ní etí èdè hmm. bẹ́ẹ̀ ni mo ní etí èdè so òun náà ni mo yẹ láìkí pé àwọn ọmọ tó bá ń bọ̀ sí náà àwọn a máa láwọn tó yẹ pé wọ́n ní etí èdè náà but táwọn òbí wọn tí wọn bá ti ń sọ fún wọn wọn ò ní lè píìkì bẹ́ẹ̀ ló máa ó máa waste bẹ́ẹ̀ ló máa parun. bẹ́ẹ̀ ó yẹ ẹ bá mi kí gbogbo àwọn aráàwọ orí ìtàn wà nílé náà báyìí sìn kẹ́ bá wa kí wọn kẹ́ bá wa sọ̀rọ̀ kan fún wọn ká tó tẹ̀síwájú. Hmm mo kí gbogbo ọmọ Àwórì ìwà líle lẹ́tí lóko kẹ́ gbogbo lọ́ba lọ́ba ọba ọsọ́lọ̀ ọ̀fìsọ̀lọ̀ oníkàárẹ̀ ọ̀fìkàárẹ̀ elégbé ọ̀fẹ́gbè eléwù ọ̀fẹ́wù gbogbo àwọn lọ́ba lọ́ba pátápátá nílùú Èkó kò ní bàjẹ́ fún gbogbo wa o a máa lọ rí a máa bọ̀ rí o àyè oríṣi ọlọ́run ní fi kan gbogbo wa hmm. iléeṣẹ́ yìí wọ́n gbà lè líkẹ́ kò ní jóná o èyíká máa lọ rí ká máa bọ̀ rí o ọmọ òlìkú mọ́ yín lójú o ayé òlìkú mọ́ yín lójú o gbogbo kò yẹ bá ti dáwọ́ lébẹ̀ a máa lọ sí rere ni o. àṣẹ mo ṣe ń wo ẹnu wọn. ó dùn mọ́ wọn lẹ́nu ó rí pé gbogbo ti sọnù. mi ò ṣe wọn nù ṣùgbọ́n èdè Àwórì tẹ̀ ń sọ yìí ó tún fẹ́ jọ èdè àwọn ìlú kan irú èmi ṣe ó fẹ́ jọ èdè Ẹ̀gbá díẹ̀ ṣé àwọn èèyàn kì í sọ bẹ́ẹ̀. Hmm, àwọn tó bá ti jẹ́ Àwórì gidi ẹ́lì bá ti jẹ́ Àwórì gidi ẹ eh, bó bá ti gbọ́ kí ṣe ń sọ̀rọ̀ yìí á ti mọ̀ pé àwórì lógbòlì yìí ń sọ. Hmm, àwórì gangan àwa á ti mọ̀ pé àwórì lógbòlì yìí ń sọ. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yẹn ni pé àwórì gangan gangan ìyẹn ni ìyẹn náà ń pèlè bólúbàdàn bá ń wọ short nika ó mẹgbẹ́ bábẹ́lì gbé ṣe kí ni ìgbé ń ṣe. Hmm. <laughs> pé eléyìí gangan ni confam. ìyẹn láwórì. <laughs> ó gangan ni confam àwórì òkè o ẹ hmm. eh, èdè àwórì yìí kí ni àwọn nǹkan tẹ wá ti bá pàdé nípa ẹ tó ti dàbí ìwúrí fún yín. Mm, mm. Mm, ó ní ọjọ́ kan tí mò ń lọ ní ìdímù àwọn èèyàn kan máa ń mọ̀ pé tíṣà tíṣà náà máa ń pè mí wọn ò mọ̀ pé bóyá àwórì ni mí wọ́n ti wá jẹ́ ibi táwọn ọmọ jàǹdùkú yẹn máa ń wà so wọ́n máa ń gba fóònù lọ́wọ́ àwọn èèyàn wọ́n máa ń gba bàtà kan gba nǹkan lọ́wọ́ wọn mo wá ń bọ̀ lálẹ́ lọ́jọ́ yẹn wọ́n ṣe ní dúró ń bẹ̀ èmi dẹ̀ mọ̀ pé ilẹ̀ Àwórì ni ibẹ̀ yẹn náà ah, mo ní iye ẹsẹ̀ ń bá wí ẹ̀ <laughs> wọ́n ṣe gbédìí yẹn lẹ́nu mi ọ̀hún adúró mo ní ṣẹ́ẹ̀mẹ́lì ẹ̀ ń bá sọ̀rọ̀ wẹ̀yì ẹ̀ èmi ò ń ṣẹ́lẹ̀ ẹ̀ máa gbákù lọ́wọ́ mi o ẹ wò mí dáadáa o ẹ má wojú àwọn ẹ̀ máa gbákù lọ́wọ́ wọn ládùúgbò yìí o bẹ́ẹ̀ fẹ́ wàhálà wọ́n ṣe gbọ́ ah bàbá o bàbá o ẹjọ́ ẹjọ́ ẹjọ́ bí mo ṣe lọ nìyẹn hmm, hmm. so látijọ́ yẹn ti bá ti ń kọjá wọ́n máa kàn ra máa ah ẹ má lọ bá ẹni yìí aláwo orí ni o ẹ jẹ́ kó rọra máa àwọn ọmọ onílẹ̀ àwọn ọmọ onílẹ̀ lórílẹ̀ ọmọ awórì <laughs> so bó ṣe jẹ́ nìyẹn. irú àwọn nǹkan bẹ́ẹ̀ ti jẹ́. so ó ti máa ń jẹ́ nǹkan tó máa ń dùn mọ́ mi nínú pé gbogbo ibi tí bá dẹ̀ ti dé náà tí n jẹ́ pé à tí n sọ kí ti gbé sáwọn èèyàn tó má ti dá mi lóhùn báyìí ah a ti máa mọ̀ pé ah ilé ni mo wà pé ah mo yẹ ẹ̀jàre ọmọ ibi mi wò kò lè gbogbo wa mọ̀ pé kò ṣolí gbogbo àwa àdẹ̀ ti sọ̀rọ̀ so ó jẹ́ nǹkan tó jẹ́ ó máa ń jẹ́ kínú mi dùn dáadáa. Hmm ẹ jẹ́ n sáré kúrò lọ́dọ̀ Àwórì díẹ̀ nídìí iṣẹ́ olùkọ́ kí ni àwọn nǹkan tẹ́ ẹ ti bá pàdé bóyá bí àdojúkọ. Hmm, ní lórí àdojúkọ mo rí pé education system ó ti ó ti change because tó bá jẹ́ olùkọ́ nísìnyí o gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù pẹ̀lú àwọn ọmọ tá à ń bí nísìnyí hmm. o gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù because ẹni tí ò bá ní sùúrù tí o dẹ̀ ní pamọ́ra àbí tí ò ní faradà kò lè ṣe iṣẹ́ olùkọ́ hmm. because ẹ bá wo àwọn ọmọ tí à ń bí sìn yìí bọ́n ṣe máa ń ṣe ti yàtọ̀ bọ́n ṣe máa ń ṣe ti yàtọ̀ because ó ti wà mí pé student gan lè challenge teacher hmm. bẹ́ẹ̀ ni wọ́n wà bold irú ayé tí wọ́n ń gbà yẹn à tó bẹ̀ láti lọ challenge teacher wa hmm, pé kinní kan bọ́ ayé sìn yìí wàá rí wọn kàn máa wá bá ẹ pé ah, nǹkan báyìí ló ṣe tí ah, kinní kan so tó bá jáyé ìgbà yẹn tíṣà yà ti mú ẹgbàá báyìí ah ṣé mi ló ń bá kúnlẹ̀ sí bẹ́ẹ̀ bọ́ sìn tó bá rí ẹni tó bá challenge bẹ́ẹ̀ wàá pè ah nǹkan báyìí ló ṣẹlẹ̀ wàá ṣàlàyé fún un nítòbí bíi bàbá àtọmọ hmm. so àwọn àdójúkọ tí mo lè rí pé tó tí mo rí pé tó wà náà nìyẹn pé àwọn ọmọ èèyàn gbọ́dọ̀ ní sùúrù pẹ̀lú wọn hmm. láti lè jẹ́ kán achieve even tó bá tó bá ní sùúrù pẹ̀lú wọn ọ̀n nílé achieve dáadáa hmm. bẹ́ẹ̀ ni. ó dà ẹ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ oní NGO dé kí ni ẹ ṣe tó bára yín nídìí à ń ṣe NGO tẹ̀fí wá bára yín nídìí youth empowerment program. Mm, mo jẹ́yàn kan tó jẹ́ pé mo like ọmọ kékeré mo dẹ̀ mo máa ń ní lọ́kàn láti lè jẹ́ pé ọ̀nà téèyàn bá lè gbà láti ran àwọn èèyàn lọ́wọ́ kéèyàn máa ṣe hmm. ìgbà tí mo serve Ebonyi state tí mo ti serve nígbà yẹn so ẹni tó ní NGO yẹn tó dá NGO yẹn lẹ̀ Mrs. Chinyere Arinze yibo ni wọ́n so wọ́n wá wá sí school yẹn wọ́n wá ní à àwọn fẹ́ máa train àwọn ọmọ àwọn akẹ́kọ̀ọ́ níbẹ̀ so wọ́n wá lọ bá principal principal yẹn wá ní kán lọ bá copper because ìgbà yẹn mo wà active gan mo máa ń try láti máa lọ màá ti tètè dé so wọ́n wá ní ta náà lè copper wọn náà lè lò tó lè bá wọn ṣe irú iṣẹ́ yẹn One wá meet woman yẹn ó dẹ̀ hand over everything fún mi pé nǹkan báyìí báyìí báyìí látìgbà yẹn ni mo ti wá máa ń continue láti máa ṣiṣẹ́ so ìgbà tí mo wá sẹ́kọ̀ọ́ náà mo hand over fún another copper then club yẹn ti bẹ̀rẹ̀ sí ní grow náà even up to now wọ́n ṣì ní young leaders club ní Ebonyi state yẹn so ìgbà tí mo wá sẹ́kọ̀ọ́ náà mo wá rí i pé àìjẹ́ nǹkan tí à ń ṣe ní ní Ebonyi yẹn èèyàn lè mú irú ẹ̀ wá sí sí Èkó náà so mo wá pe ẹni tó ní NGO yẹn pé kó wá sẹ́kọ̀ọ́ pé kó jẹ́ ká kọ proposal sí Lagos State Government pé wọ́n máa fún wa láyè náà láti lè máa ṣe àwọn training tá à ń ṣe fún gbogbo àwọn student hmm. so bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Hmm. wow ẹ wá ti wá ní branch ti Èkó wọ́n wá ní lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní lẹ́kọ̀ọ́ hmm. tí ni wọ́n kúkú fi ṣe aṣojú tèkó. mo fẹ́ lè sọ pé èmi ni coordinator èkó náà èmi ni coordinator èkó. láti ìgbà tẹ̀sí wá àwọn jẹ́ kí n tẹ̀ sọ kí n tó sọ yẹn pé àwọn ọ̀nà wo lẹ wá ń gbà ṣe youth empowerment ní NGO ti yín. Hmm. náà nǹkan tá a máa ń ṣe ni pé àwọn SSTD tó ti fẹ́ máa jáde lọ yẹn a máa ń train wọn ní soft skill tó jẹ́ pé bí wọ́n ṣe ṣe tán yẹn wọn ò ní kàn ṣe máa fẹsẹ̀ máa gbálẹ̀ káàkiri so a máa invite àwọn oníṣòwò wọn á kọ́ wọn oníṣòwò hmm. bóyá make up tie and die àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bead making àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. la máa ń kọ́ wọn so àti at least àti ṣe bíá bí up to bíá bí one thousand láti train for the last to this year láti train by, hmm. tó yẹ pé wọ́n dẹ̀ tán hmm. dẹ̀ mọ iṣẹ́ ọwọ́ yẹn tó yẹ pé àwọn míì ti jáde tó yẹ pé wọ́n dẹ̀ fi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tán ti fi ń ṣiṣẹ́ dáadáa one ah, thousand thirty ṣe so ẹ máa kọ́ wọn tá à ń dá ẹ. bẹ́ẹ̀ni tá à ń dá ẹ make up kí lẹ tún máa kọ́ wọn. then bọ́n ṣe ń ṣe ọṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni kó tó di pé wọ́n bẹ́ẹ̀ wọ́n tẹ̀síwájú so wọ́n á sì máa rí nǹkan kan tí ẹ máa ṣe ìtọ́ máa fi máa pawọ́ dà láti jẹ́ pé tọ́ bá jáde. irú àwọn tẹ̀síwákọ̀ yìí ìgbésẹ̀ wo lẹ̀ ń wọn kò kọ́ àwọn kìíní yẹn wọn kàn ná ẹ̀yìn lépo sọnù. Hmm, nǹkan tó ṣẹlẹ̀ ni pé a create whatsapp group a ní nọ́mbà wọn so a create whatsapp group tó yẹ pé tó bá ti ní any uh, challenges wọ́n send message to wa we can also go there to advise them as well too Okay, ṣé báyìí ló ṣe ń ṣe ok tún ṣe báyìí tún ṣe báyìí so ọ̀nà tí a tún máa ń gbà náà nìyẹn nípa ti ìṣúná owó nǹkan ṣé ẹ tún ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú owó díẹ̀díẹ̀ àbí ẹni tó bá hmm. ti wá fúnra hmm. wọn ni wọ́n lọ. Hmm. nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí ibi tí ibi tí àdójúkọ díẹ̀ wà náà nìyẹn because kò ṣe páwa náà ní owó kọ̀ọ̀kan níbi kọ̀ọ̀kan so ìwọ̀nba nǹkan tó wà lọ́wọ́ tiwa làwa náà máa ń kó sílẹ̀ láti pe àwọn èèyàn tó máa train wọn àti pé láti tún lè ra materials tó máa lò fún láti kọ́ kínní yẹn so àti ìlágbára láti sọ pé owó báyìí la máa máa fún wọn bọ̀ ìwọ̀nba nǹkan tá ní bó jẹ́ bí material a máa ń fún ọ pé pé material báyìí wà o lè wá gbà kó máa fi lò tí ọ̀nà máa tún fi rí owó láti fi ra títì ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tá a máa ń ṣe nìyẹn. nídìí iṣẹ́ à ń talẹ̀ à ń ralẹ̀ àwọn àdójúkọ olè ti bá pàdé. Hmm, ah, àdójúkọ wà because ṣe rí ọ̀rọ̀ ilẹ̀ nísìnyìí ó lágbára gan-an ẹ mọ̀ pé àwọn ẹlòmíín wọ́n á ta ilẹ̀ fún àwọn èèyàn hmm wọ́n lè tún lọ tà fẹ́ lòmíì wọ́n lè tún lọ tà fún ẹlòmíì mm. but èmi máa ń advice àwọn èèyàn pé tẹ bá rí reliable company tẹ lè rà lọ́wọ́ ẹ̀ ó máa ń da ẹni tó bá mọ̀ má kàn lọ ralẹ̀ lọ́wọ́ ẹni tó mọ̀ rárá so ṣèwádìí dáadáa kò rí pé ṣé lẹ́yìn ṣé wọ́n ti ta fún èèyàn kan kó má di pé wàhálà máa wà ń bẹ̀ so nǹkan tí mo lè sọ nípa ẹ̀ nìyẹn. Hmm. Eh, ṣé o ṣì ní ọ̀rọ̀ kan tó fẹ́ sọ àsìkò wa ń sáré. àǹtí eh, mo fẹ́ béèrè nípa láwórí kékeré yẹn mm. ṣé ẹ̀dẹ̀ tí ìwo orúkọ láwórí kékeré àti ìrìtẹ́gbọ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀nà ìjẹ bóyá pàápàá jùlọ ní bóyá lù ní community ní community ẹ̀hẹ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Èkó bóyá tó bá fi ṣe nǹkan táwọn Àwórì fẹ́ ṣe kán pè yín kẹ́ wá ṣe MC kẹ́ wá ṣe gbogbo ẹ̀. Mm, ó jẹ́ nǹkan tó wù mí lọ́kàn gan-an torí pé láti kékeré ni mo ti jẹ́yàn kan tó yẹ pé mo like láti máa ṣe bíi drama ká máa pààyàn lẹ́rìn-ín ká máa sọ̀rọ̀ but mi ò kàn tíì ní àkókò hmm. láti lè jẹ́ pé àwọn nǹkan tó yẹ kí n ṣe tí mo lè fi jẹ́ pé màá lè màá lè lo talent yẹn dáadáa màá lè dúró á lójú because mo mọ̀ pé ó jẹ́dẹ̀ tó yẹ pé mo lè sọ nírọ̀rùn fún hmm. bóyá bíi five hours mo ṣe ń sọ hmm. láì dúró mo gbọ́ dáadáa ni ìṣe pé mm, irọ́ mo gbọ́ tìrìtara bọ́n sọ pé èèyàn gbọ́ nǹkan tìrìtara <laughs> tìrìtara lè gbédè yẹ ìṣe pé kékeré rárá so ó jẹ́ nǹkan tó yẹ pé ó easy fún mi láti sọ gan so mo dẹ̀ wish láti rí pé tí bá ní àǹfààní láti rí pé bẹ́ẹ̀ talent mi kẹ́yìn náà wulẹ̀ develop ẹ̀ láti lè láti nǹkan tó máa máa mówó wá torí tó máa wórì kan bá rí yín bí ẹ ṣe mc bí kan ẹ dẹ̀ ṣe dáadáa tó dẹ̀ jẹ́ àwórì lẹ́sọ̀ throughout ẹlòmíà tó wá bá yín ibẹ̀ dẹ ní gbogbo ẹ̀ tí wọ́n láwọn special àwọn in fact hmm. aṣọ kìíní pé wọ́n á tún pè yín lọ sókè òkun pé ẹni yẹn ò kó wá sí ẹ̀ àwọn iṣẹ́ mi tẹ́ ń ṣe báyìí by the hmm. way ló máa wá jẹ́ fún wa àti gbé kan jáde fún yín lórí ètò ìjíròrò òwúrọ̀ àwa fẹ́ràn láti máa ṣe yẹn gan hmm. <laughs> àwa máa ń optimize potentials tá a bá rí nínú àwọn àlejò wa àlejò wa nítorí àsìkò wa ti ń sáré ẹ já báyìí ẹ bá àmọ̀ràn tẹ́ mú dání wá láti lé gbogbo nǹkan tó ń gbé yín lọ́kàn tẹ́ ẹ fẹ́ wá sọ fáwọn èèyàn lórí tẹlifíṣàn ìṣe àwọn ọ̀dọ́ o ìṣe àwọn akẹ́kọ̀ọ́ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó yá bóyá ká gbọ́ lẹ́nu yín báyẹn. Hmm, ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí hmm. ẹ ṣe olótú ṣe rí mo discover sí i pé àwọn òbí wọn kì í sọ Yorùbá fún àwọn ọmọ wọn hmm. because l one is your mother tongue èdè ìyá ẹ nìyẹn ó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé ó yẹ kéèyàn máa sọ fún ọmọ èèyàn hmm. ó lè má jáwórí nìkan ó lè jẹ́ ìlú míì kò bá jẹ́kìtì hmm. pé káwọn òbí kan máa make sure pé wọ́n ń sọ èdè wọn fún àwọn ọmọ èdè ìlú wọn because bẹ́ẹ̀ ni èdè jẹ́ nǹkan kan tó yẹ pé irú wọn ń ṣọdún eégún láìpẹ́ yìí ní ìsọlọ̀ bọ́n ṣe kẹ́gba dání kinní kan tí wọ́n ń kẹ́gba àwọn èèyàn kan mo ní márùn ẹgbẹ́ márùn kò mí o bó la kàn mí sẹ̀ wàhálà ló ń gbo kí ṣe bí mo ṣe sọ̀rọ̀ yẹn báyìí ó ti gbọ́ pé àwórì lélẹ̀ hmm so language is something tó yẹ èèyàn gbọ́dọ̀ embrace láyé ta wáyé because tó bá lọ síbi kan náà the only thing tó ń lè fi sáré identify ni pé èdè tó bá sọ ló ti bá sọ yorùbá náà máa fi hàn pé yorùbá ni mí tí bá sọ náà máa fi hàn pé àwórì ni mí tí bá sọ èkìtì náà máa mọ̀ pé èkìtì ni mí tó bá jẹ́ ìgbò náà ibo náà ni òun lè máa ráwọn ibo ibi tó máa ti ríra wọn tó máa ti sọ kejì na my brother. bẹ́ẹ̀ ni ó ti di brother. ó ti di brother. immediately ọkùnrin àtobìnrin kọjọ máa gbénu yàrá kan náà báyìí na my sister. na my sister títí tómi yẹn fi máa lóyún. lóyún na my sister na my brother. <laughs> na my sister ni. so àmọ̀ràn tí máa gba àwọn èèyàn ni pé kán ká máa sọ èdè fún àwọn ọmọ wa èdè abínibí yẹn ká máa sọ fún wọn tí wọn bá tiẹ̀ lè sọ dáadáa kó jẹ́ pé wọ́n ṣe máa ń kíyàn ẹ ráwọn ọmọ àwòrán ìtàn máa sọ pé kí ti gbé kò mọ nǹkan tó máa fi dáhùn. kò mọ o kò dá o. kò ní kò mọ so mo fẹ́ kí àwọn ọba wa náà kàn jọ àtàwọn tó ń jẹ́ láwòrán àbí kò bá máa kó ṣáà jẹ́ èdè wa ká máa gbé lárugẹ láti jẹ́ pé so kò ní lè parun hmm. bọ́sà bá máa fi wo generation bóyá bíi thirty years to come now ádì hmm. la máa rí àwọn ọmọ yorùbá gan tó máa lè sọ yorùbá òyìnbó nìkan náà máa máa sọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ àwọn òyìnbó sì ń kọ́ èdè wa yìí. àwọn òyìnbó dẹ̀ ń kọ́ bàwa ti wá gbé àti gbé sẹ́gbẹ́ kan àfẹ́ àfẹ́ mọ̀ mọ́ irú tí n bá jáde ibi tí n bá ti lọ sọ àwórì gan ẹlòmíì lè ní bóyá illiterate ẹ lélẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn á fojú wò pé kọ́ tó ń ṣe wá nínú ìlú yìí wọn á fojú wò pé àbọ̀bọ̀ yìí ò tiẹ̀ kàwé rárá kọ́ tó ń ṣe wá nínú ẹ̀ ṣe understand but because the way ti máa turn ohun yẹn sìn àwọn gba àárò oko tiẹ̀ lélẹ̀ kò dẹ́ kó rí bẹ́ẹ̀ èdè wa ni so àwọn èèyàn ti wá máa ń tijú mm. ẹlòmíì òun fẹ́ máa sọ èdè yẹn àwọn ẹlòmíì á tún máa sọ fún yín pé olóyìnbó la fẹ́ rẹ wá sóyìnbó. bẹ́ẹ̀ni hmm. so mo fẹ́ káwọn èèyàn máa sọ èdè yẹn fún àwọn ọmọ wọn hmm. nílé hmm. bẹ́ẹ̀ni. ẹ ṣe àlejò wa ẹ tó tẹ jẹ pé ọ̀rọ̀ mọ̀ràn tẹ mú jáde fún wa lẹni yìí ẹ ó dáa gan ni wọn ní gbogbo wa tá a wà lé ẹ má jẹ ká sọ èdè wa di fanakula bá a ṣe sọ ní. Eh, orí ọ̀rọ̀ mọ̀ràn ká tó wọlé ṣe ti rí i pé eh, ohùn wa náà ó ti ń ṣe ẹyọ kan lọ́jọ́ ti tèmi wọ́n ní ká máa sọ èdè ó máa ń yọ wá kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ eh, ìjàmbá tí ó bá fẹ́ ṣẹlẹ̀ sí wa ẹ ṣeun àlejò wa gan ni àdúpẹ́ nítorí àwọn kọ̀ọ̀kan tó ń ṣìnà ọ̀rọ̀ kan tó fẹ́ bá yín sùn bóyá àwọn kan ṣì wà nílé gan tó fẹ́ kópa nínú youth empowerment tẹ́ ń ṣe wọ́n fẹ́ béèrè pé ń bo lẹ ti ń ṣe ń bo ni àdírẹ́sì níbo kiri ẹ bá wa sọ social media handles yín fún àwọn èèyàn facebook o instagram o youtube o google o twitter. email mi adegboyega ade damilola adegboyega ade damilola email nìyẹn ade daduro damilola daduro. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mm-hmm. damilola then facebook mi order info zero zero one. Ah, order o-r-d-e-r. E yes o-r-d-e-r. E bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. order order info information. order info. order info. i-n-f-o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. order info. Mm-hmm. bẹ́ẹ̀ni then ti ah, ah, instagram. ẹ sọ kọ̀ọ̀kan tó wà lẹ́yìn order info yẹn. order info zero zero one. order info zero zero one. Mm-hmm. then ti instagram ti facebook mi ade ade ade nìkan ade nìkan dondo kò sáàyè ni kò sásìkò ade ade hmm. èwo lẹ tún fẹ́ sọ fún wa lẹ́ẹ̀kan yẹn. ti instagram hmm. instagram hmm. damilola olúwa damilola olúwa àkọ́pọ̀ bẹ́ẹ̀ni damilola olúwa. ó dáa gbogbo ibi tí ẹ ti lè bá àlejò wa pàdé òun náà ni wọ́n ti ṣàlàyé fún wa tẹ́yìn bá sì ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá wọn sọ ẹ tẹ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wọn àwọn ni wọ́n máa gbé o kò kí ń ṣe pa ẹ ṣe gan ni àdúpẹ́ bọ́dà mi kejì mi jẹ́ ká máa fi eléyìí dágbére àsìkò wa ti sáré. Hm, máa fi eléyìí dágbére ní apá ọ̀dọ̀ tèmi ní òwúrọ̀ òní a lérò pé ẹ gbádùn àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tóní pẹ̀lú ọlá àti ayọ̀ ń gbénu nígbà tí àlejò wa pàtàkì láwòrí kékeré Olúwadámilọ́lá Adégbóyèga tí wọ́n wà nílé agodo pẹ̀lú wa tí wọ́n ṣí ní etí lórí ọ̀rọ̀ kan tàbí pàápàá jùlọ lórí èdè tiwantiwa tó jẹ́ mother tongue ìyẹn èdè abínibí tiwa tó ní pé ká máa ṣe àgbélárugẹ ẹ̀yin náà fẹ́ kàn sí wa ní iléeṣẹ́ Kaftan television ẹ lè kàn sí wa lórí gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lórí ẹ̀rọ àmóhùnmáwòrán yín tàbí ẹ fẹ́ bá yín gbénú sọ̀rọ̀ gangan ẹ bá mi lọ sí orí Instagram àti TikTok at ayọ̀ngbénú underscore alaga. Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi kí n fi ètò sípamọ́ lápá ọ̀dọ̀ tèmi kí ọlábàbà kásẹ̀ ètò ńlẹ̀ fún tòní ayọ̀ láfipàdé lówùrọ̀ ọ̀la. ó ṣeun èkejì mi ò ṣe ọkọ̀ àtótónu látàárọ̀ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ náà là ń dúpẹ́ lọ́wọ́ àlejò wa táwọn náà fi àyè sílẹ̀ díẹ̀ fún wa láti darapọ̀ mọ́ wa lórí ètò ìjíròrò òwúrọ̀ láti dá wa lẹ́kọ̀ọ́ láti tún sì dá wa lára yá pàápàá ó sì dá mi lójú pé ẹ ti rí ẹyọ kan náà tàbí méjì mú dání nínú gbogbo ọ̀rọ̀ tí àwa àti àlejò wa tàtijọ́ ń sọ látòtòrọ̀ orúkọ tẹ́mi ò tí ì padà Ọlá Ọ̀nàbàjọ ni mò ń jẹ́ ayálúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́ ti yín gangan tí ò kọ́ mọ̀ tí ẹ bá ní ọ̀rọ̀ kan méjì tẹ fẹ́ bá èmi náà sọ ẹ̀ta àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi at ọ̀nàbàjò ọ̀làwálé náà ni at ọ̀nàbàjò ọ̀làwálé tó bá jórí Kaftan television yorùbá lẹ ti fẹ́ bá a sọ̀rọ̀ at Kaftan TV yorùbá ẹ tẹ gbogbo èròǹgbà ìṣọwọ́ ẹ tẹ gba àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ gbogbo ẹ̀ la máa rí gbogbo ẹ̀ la máa fún yín ní èsì tó dáa bá ti wá sọ fún yín pé ìràtà lápàdé ẹ̀ àlejò wa àti èkejì mi ẹ jájọ máa jọ̀wọ́ sáwọn ará pé ó tún dàbọ̀ ó dìgbà kan náà ká tún fèrè pàdé lóòrọ̀ ọ̀la bàbá ẹ̀. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń yọ ọ́ ilé ìkí ní káàbọ̀ kí máa fi ìlú tẹ̀ kú àkójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀